الحمد لله وكفى والصلاة والسلام على رسوله ونبيه المصطفى إخوة الإيمان سلام الله عليكم kọ̀ọ̀kan nínú ìròyìn ọlọ́run fún wọn fi fọ́rọ̀ ẹ̀dá ọlọ́run lábẹ́ àkọlé tàǹbàbọ̀ iná ni wípé tí wọ́n bá ikú tán wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tá a lè pè tá a sì lè sáde wọ́n wá lọ mọ́ wípé mínàlì kàrọ̀ náà àpọ́nlé ni tọ́lọ́run ṣe fún wọn àwọn olùmọ̀ nínú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam nínú ìmọ̀ àtàwọn ìmọ̀ náà bá ní ọ̀kan wọn lòdìdí wọn kà sí ẹbọ àtàlàyé lórí eléyìí bákan náà wà á mà kọ́ọ̀lù ń pàyùkọ̀ láàtò bí i òbí ṣẹ̀dá id ọ̀rọ̀ tí wọ́n tún sọ nípa àwọn èèyàn tí wọ́n dì sọ́kàn pẹ̀lú ìròyìn tí wọ́n gbé fún wọn nínú ìròyìn ọlọ́run subhana wa ta'ala wípé a lè ké pè wọ́n tí nira bá dé àwọn olùmọ̀sọ wípé fahada asbahu mimma qabla wa abda wa abda limusọ́dà mọ́síhì qawlihi jalla dhikruhu amman yujibu al-mustarra ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله أإله مع الله àti ọ̀rọ̀ الله ọba sọ قل من ينجيكم من ظلمات البر والبحر barri wal وخفيا لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون amẹ́nuba àwọn àyà méjèèjì yìí orí ẹ̀ náà ni a ti tẹ̀síwájú nínú àyà yìí amẹ́nuba àyà lẹ́ẹ̀kejì yẹn lẹ́ẹ̀kan sí nínú sóra kẹfà àyà 53 54 قل من ينجيكم من ظلمات البر والبحر tàdìrúnnahu tàdọ́rù àwọn آية àyà 63 wípé ta nílé gbàyí lá nínú òkùnkùn orí ilẹ̀ àti ibú òkun ipò òkùnkùn orí ilẹ̀ gbogbo òkùnkùn àyàfi tí òkùnkùn tá à ń fojú rí láì sí ìtúntú sí ìtumọ̀ kankan ká lọ direct bílẹ̀ bá tókùn táyé bá tókùn títí bá ṣe wípé títí bá ṣe wípé ó di túláàsì fáwọn ọmọ ádámà láti rìn nínú òkùnkùn àdá òkùnkùn yẹn fún àwa àdá àsìkò yẹn fún wa ká fi wọ̀ ni ká fi wọ̀ sínú ilé wa gẹ́bọ́lò sọ́nù sóra mi àtàyà mi adá fáwọn kan láti jáde láti bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ìgbà yẹn ló rọ̀ àwọn lọ́rùn jù ìgbà yẹn nìpáyà tó wá bẹ̀rẹ̀ táàmù sọ pé ẹsẹ̀ kíákíá ẹ̀yára ilẹ̀ ti sùn ìkẹ̀kan ló fà tàbí máa ń sọ bẹ́ẹ̀ ilẹ̀ ti sú ilẹ̀ ti sú ọlọ́run ti sọ ẹ̀sọ́ wà gbólóhùn tá à ń sọ yẹn ni pé ó di túláàsì fún wa láti rìn lásìkò yẹn ni kí sásìkò wa tàbá wá ń rìn náà lásìkò náà a máa wá sọ́ra a máa wá lékún níbẹ̀ lọ́hùn torí ẹ̀ ló fi jẹ́ pé tí ayé bá ti ṣókùnkùn jẹ́ bọ́lọ́wọ́ bá ti ṣẹ̀dá rẹ̀ nígbà méjì ìgbà òkùnkùn rẹ̀ àti ìgbà mọ́lẹ̀ rẹ̀ kò sẹ́ni kankan tó lè làwọn ọ̀nà àbúrò àkọlọ̀ náà. òun ni ẹni kéde ní ìfarabalẹ̀ àti ní ìkọ̀kọ̀. bá a tẹ̀ sí bá a kàtẹ́rà fún yẹn àpèjúwe ni mo mú wá yẹn òun la máa ké pè níbi kan ọkọ̀ bàjẹ́ lórí ìrìn àjò kan àwọn tí ń rí kọjá lọ ọkọ̀ wọn ti kún fún òjò ó sì jẹ́ láàrin òru ó fẹ́ tó ọlọ́pọ̀ bíi mẹ́rin sí mẹ́fà tí wọ́n sọ pé ibi tẹ́ ẹgbẹ́ òsùn ò dáa ibi tẹ́ ẹgbẹ́ òsùn ò dáa ó léwu kí lẹ́yìn ó sì láàrin ọlọ́pọ̀ kankan ò dúró ọkọ̀ tí ń káwò èèyàn lọ ti bàjẹ́ bẹ́ẹ̀ bá tẹ̀sẹ̀ bọ́nú gbó ewu ni tó dẹ́rẹ̀ nínú rí tẹ́ gbẹ́gbẹ́sẹ̀ lé ìyẹn túmọ̀ sí wípé ó di ká lékún níbẹ̀ lọ ọ̀run ọlọ́run tí a sì máa pè lásìkò yẹn ni máa dáhùn tọ̀dọ́rọ̀ àwọn ọ̀kùnfìyà ní kíni. ní ìfararalẹ̀ àti ní ìkọ̀kọ̀. náà pé bí o bá gbà wá là nínú èyí hmm. dájúdájú a ó máa bẹ nínú àwọn olùdúpẹ́. èyí ó fẹ́ ẹ̀mí ò tí ì bọ́ èyí ó sì fẹ́ ilé fàyè lẹ̀ ní ẹ̀ bá bá rẹ̀ nínú orí ewu bẹ́ẹ̀ làyín àǹjẹ́ ìtàlámì ní àádá èyí ó máa wá dá rẹ̀ lẹ́bi pé wọ́n sì ní ìtọ́dọ̀ la o gbogbo orí àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀rí bí ìgbà tó jẹ́ pé lálẹ́ ìlàyà ìsọ̀kalẹ̀ لئن أنجانا من هذه لنكونن من الشاكرين táàmù sọ ibi tọ́lọ̀ ń bá làwà bí eléyìí ètò rìnrìn òru mọ́ ètò gbéra lóru mọ́ kólé láàyò náà jí fún mi nà. wípé ọlọ́run ní báyìí là nínú rẹ̀. nínú irú òkùnkùn òru bẹ́ẹ̀. àti nínú gbogbo ìnira. àti gbogbo ìnira àti ìbànújẹ́ wà mí kó lè kárìbì tó máa ń tún fìfìrì kún. lẹ́yìn náà ẹ tún bá wa orogún. ẹni tó ní ọ̀hún òtún náà wò mọ́ yóò tún rìn. wọ́n wá sọ fún mi pé à kò sí ti fẹ́ ṣe ẹ́ dira ni ẹ̀sìn wá ní rìn lóru ẹ̀ẹ́dìra ni ẹ̀ẹ́dìra ni tó dé pé bẹ́ẹ̀ bá tẹ̀ pàdé wọn báyìí ẹ sọ fún wọn pé kán máa fẹnu gbolẹ̀ ẹ̀ẹ́dìra ni tó máa á ń tó ń kìkìrì fóònù ẹ̀ máa wá wẹ́bọ̀ kiri ìtúláàsì ní kárìn lásìkò yẹn nígbà tọ́rọ̀ délẹ̀ kò rántí pé òtà mọ́ ìsọ̀kọ́ lọ́hùn làyín náà jáde ní háàdì ọlọ́mọ́sà kó ayọ́mi tá a wà yìí ọlọ́mọ́sà kó ayọ́mi tá a wà yìí nígbà tọ́lọ̀ ń kó yọ tán tó délé tó tẹnu bọ̀rọ̀ ni wọ́n ní ẹ̀kọ́ kù ní tí ẹ bá ti rìn lásìkò yẹn yẹn máa dira ní wọ́n bá dira fún wọ́n bá ro òun náà bá gbà pé yẹn máa dira ní. وذكر آيات في هذه المعنى نقول ثم آية قم به من سواء سنسى يا رجل الإخوان لين مولانا ثم قال فإنه جل ذكره قرر أن الكاشف للضر لا أنه الكاشف للضر لا غيره ọlọ́run fi rinlẹ̀ fún wa nínú àyà ìpè kò sírù nira náà ọlọ́run mú kò lè jẹ́ lómi ẹ̀dẹ̀ ọlọ́run وأنه المتفرد بإجابة المضطرين òun nìkan lòun sì máa dá ẹni dára ní lóhùn òun nìkan lòun máa gba àdúà lòun máa ṣe àánú وأنه المستغاث لذلك كله òun nìkan sì ní ẹni tá a lè ké gbàgbégbàgbé sọ́dọ̀ rẹ̀ níbi gbogbo orú ìṣòro yìí wà á na olùkọ́dúró aláàdáhùn ìdúró tí nira bá ti délẹ̀ òun nìkan lòun máa fi lọ alùkọ́dúró alá ìsọ́ọ̀lì ọ̀hayò tó rí bá báyàn òun nìkan lòun ṣe ní lóore ọwọ́ àlùmùtàfàrù rúbìdàlì kò sẹ́lómi ìsinmi fún òun fàyídà tààyàn huwa jálà díkìrúhú fàyídà tààyàn huwa jálà díkìrúhú báwọn jàgbé ìrò sábà gbàgbọ́kọ́lọ̀ nìkan ní máa tẹ̀lé yìí ó ti yọ gbogbo ẹlòmíì kúrò tó kò sọ́wọ́ ẹlòmíì mẹ́rin ní malakin wànàbí yín ọ̀wàlí ó jẹ́ màláìka ni ó jẹ́ ànábì ni ó jẹ́ ayò ọlọ́run àkànní kò sọ́wọ́ ẹnìkan tán bẹ̀. قال والاستغاثة تجوز بالأسباب الظاهرة العادية من الأمور الحسية. سيد ما بقى ẹgbà wá o ẹgbà wá o ẹgbà wá o làbáyọ̀ ní síta làbárí pé náà ń jó lé wọn tó sẹ́bọ̀ tó sẹ́bọ̀ tó sẹ́bọ̀ torí nínú pípa ọmọ èèyàn ká tàbí nínú pípa ọmọ ènìyàn lè ká kó àti pàwọ̀ bá ká ló pè wọ́n sí nínú pípa ọmọ èèyàn lè ká tàbí kó ká tọ́lọ́mbá fẹ́ àìmọ èèyàn lójú náà sínú ilé tán kéde ẹgbàwọ́ ẹgbàwọ́ ẹgbàwọ́ o nínú tipa ọmọ èèyàn lè ka nìbọn tipa àwọn òpadà ká síbẹ̀síbẹ̀ sí ké gbàgbà gbígbà ní kò sẹ́bọ̀ lórí tipa ọmọ èèyàn lè ka ní pé wọ́n sí ọlọ́wọ́ kan pé kíkà yìí ti ipa wọn kà ní arábìnrin kan nígbà bí oṣù kan tí ó sì ló bá ní à ẹgbàmí ẹgbàmí ẹgbàmí tí máa ń kí ọmọ rẹ̀ ọmọ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tá a yọjú ọmọdé wa yín pọ̀ ẹgbàmí ẹgbàmí ìsìgáàsà nù tá à ń kú léde lárúbáwá o òun náà ní ẹgbàmí ẹgbàmí ẹgbàmí níbi kíni á wádìí ẹgbàmí yẹn wò lórí kíni ká tó mọ̀ bẹ́yẹn ṣẹbọ àbí òṣẹbọ àwọn yẹn bá gbọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n bá sáré gbọmọ lọ fọ́ tútù ìdí ń kéde ẹgbàmí sí náà nù kì í ṣe pé lórí kọ́ wọn ó mọ̀ kù. lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n ti ẹ̀dín sí ìjọ ọmọ lọ fún nǹkan tó dọ́tún nítorí kí gbẹ gbàgbé sí náà nù bọ́lọ́n bá fẹ́ ẹ̀mí ọmọ yóò bọ̀ nígbà tọ́mọ èèyàn ti ṣe tipa rẹ̀ ká wọ́n ti bọ́ ọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n ti dami fílà wọ́n ti gbé lọ títù dókítà ti tọ́jú ẹ̀ lọ tẹ́mi bá bọ́ngbà yẹn ìtìpá ọmọ èèyàn kálọ̀ ọmọ èèyàn sí yẹn onísìnyí ó sì tẹ́bọ arábìnrin ò tẹ́bọ. tọ́wá wá dé tẹ́ ń gbọ́ o tẹ́ wọ́n á tírìtì ọmọ tán lápèjúwe tó wá délé sọ́nítọ̀ ẹ má wòran o ìdí sọmọ yóò gbà báwọn o. wọ́n bá gbàgbẹ́rẹ́ bò wọ́n bá gbé wọ́n bá gbé àgbékọ́ wọ́n bá gbé kọ́ lọ́rùn nígbà tí wọ́n sọ fún yín pé ẹ má dákẹ́ ẹ má wọ ọmọ ìran òun tí ń ṣe ògbà báyẹn o ló bá tún sọ pé ẹ̀wà gbàmí kí ni kí n ṣe gbàmígbàmí tàkọ́kọ́ ń fi àtọ̀ sílẹ̀ kejì gbàmígbàmí tàkọ́kọ́ kò lẹ́bọ̀ nú tẹ́lẹ̀kejì ó ti dẹbọ nígbà tí ń sọ pé ẹgbà mí wọ́n ní à ó ní tán máa ń gbé kọ́ wọn lọ́rùn o àbóṣì lásìkè kan tẹ́ papọ̀ mọ́ra wọn ó ní bí wọ́n ti ṣe ó sì níbi tẹ́ gbé lọ ìdí ìṣẹ́hùn kìí ṣe lásán o wọ́n bá tún ń gbà á lórí pé kọ́ ọmọ yẹn wọ́n mọ̀ kú kò ságbára ńlọ ọmọ adámọ̀ kan torí ẹ̀ tí sábàbí kan bá fojú hàn pé ipa ọmọ èèyàn ká nǹkan a lè ké sí ti kìtáàlì lápèjúwe lójú ogun ẹnìkan tí wọ́n ti mú ó lè fi sọ́nà ìyá rẹ̀ lójú ogun tó sì rí pé báwọn ò ká ọ̀tá tó káwọn mọ́ kíké tó ké sí wọn báwọn eléyìí ń darí sọ́nà rẹ̀ ọbọ lọ́wọ́ ọ̀tá nítorí kí wọ́n lè mọ́ sí kíni kí wọ́n lè má pa ipá rẹ̀ ó ká fún ké sí wọn ọlọ́run ó sì lè fipá àwọn ọ̀yà rẹ̀ ká ọ̀tá rẹ̀ ló fi pè wọ́n ẹranko abìjáwara ó yọ síyàn èèyàn fi gbé ta ẹgbà mí ló bá bẹ̀rẹ̀ sí dárúkọ ẹranko náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn àlámọ̀ rí tó pamọ́ tí ò sí nǹkan kan tó pamọ́ èèyàn ká ń bẹ̀ tí èèyàn bá ti ń pe gbàmígbàmí sórí ẹ̀ ẹbọ ni o. gẹ́gẹ́ bí ká máa wá gbàlà fẹ́mi nígbà tẹ́mi ń bọ́ lọ nínú àìsàn tó wá ń sọ pé ẹgbà mi ẹ mọ́ wò mìíràn ẹ̀mùkọ́ àwọn èèyàn máa sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ lára ẹni tí ń ṣàìsàn tí wọ́n fi kú wọ́n ti ka bẹ́rẹ̀ bọ̀ ẹ̀jẹ̀ ti ń wọlé sí lára wọ́n ti ka bẹ́rẹ̀ bọ̀ omi ti ń wọlé sí lára sóyé kò lè jẹun wọ́n ti fún lábẹ́rẹ́ oúnjẹ ọwá ní ẹgbà bí ẹmọ́ wò mìíràn kí ni kí wọ́n ṣe kí ni tó ń fẹ́ ẹjú òbí sábà lọ àbẹ̀ntà tún sábà ẹ má wò mìíràn ẹ má jẹ́ kọ́mọ yóò lọ ẹ má jẹ́ kọ́mọ yóò kú báyìí kí ló fẹ́ kí wọ́n ṣe nàbà ti ń sọ bẹ́ẹ̀ wọ́n ti gbogbo eré kọjá ewé nù tó wá wá sọ wípé ẹ máa bá ń bẹ lọ́wọ́n ẹ dákun ẹ má wò mìíràn tó là ẹ àmọ́bí fi ń lọ nù ẹ má dàkẹ́ àdúrà nítorí pé gbogbo ń tá a fi ńlá àtàbẹ́rẹ́ oúnjẹ àti tẹ̀jẹ̀ kí ni sábàbí èso nìkan ní ọlọmọdé èso nǹkan ní ọlọmọdé sábàbí ẹ má dàkẹ́ àdúrà ìsànú mi amọ̀pẹ́ni ọlọ́run máa ń sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n ẹ má wò mí ràn ẹ má jọ mi ìyókù báyìí ẹ má wọ àwọn gbólóhùn ibi tá a ti mọ gbàgbọ́ yẹ́sì nìyẹn o. gbólóhùn ni tọ̀hún gbólóhùn lélẹ́yìn náà. bẹ́ẹ̀ náà ni fi tọ́lá reziki. rìzìkì níbi káyọ̀ wá rìzìkì ó dá ká lékún ó dá ká máa bá lé àwọn Yorùbá wọn sọ̀rọ̀ kan wọ́n ní èèyàn kan ó sòmù owó ó ṣe kí ni ó ṣe òògùn owó àfáà mi tán jókòó yìí àwọn ń ta ọjà àmọ́ ṣọ́ọ̀pù wọn a sì mọ̀rú tí wọ́n ń tà àríbẹ̀kọ́ ni torí kí ni torí wọ́n níbi owó ògùn wọn àdógún owó kọ́ ẹlòmí ń talẹ̀ ẹlòmí ń talé ẹlòmí ń ẹlòmí ń ẹlòmí ń oògùn owó àwọn sọ ọtún wọn fún wípé oníjàlá àbílẹ̀ nìkan ẹ ó kàn gbajúmọ̀ sí tá a bá sọ fún èèyàn sóògùn ó gbajúmọ̀ síbi ọ̀nà ọdún téèyàn rìn kí n lè lówó ájò tí mo ṣe torí kí n lè lówó ọjà tí mo ń tà torí kí n lè lówó tó bá ti jẹ́ sí halal ni oògùn owó tèmi náà tèmi jálàbí ìyẹn ni pé nǹkan kan tá a dáwọ́ lé tá à ń ṣe torí ká lè lówó ó gbajúmọ̀ sọ́dọ̀ àwọn tí máa ń lo ẹbọ àti nǹkan yìí tí wọ́n sọ pé èrò ti jálàbí oníjálàbí lẹni tí ń ta bàtà já láàbà jálàbà ó fa ó dáwọ́lé kan tó fa àrísìkì tó jẹ sábàbí àrísìkì wa tí ó pe níní lọ́wọ́ wá ìní jálàbà yájú lìbò àwa wò kan náà àrí pé mímọ́ ni alhamdulillah àwa àwọn nǹkan náà a rí pé èrí ni ìdọ̀tí ni ẹbọ ni ẹ̀gbin ni àápè pákéètì àápè pákéètì ó kàn jẹ́ ìtìlá fún ìtìlá mínà ìtìlá kọ́ọ̀tù alẹ́ ti kàmbáni alábàdì lòmù ọ̀làṣíà nǹkan kan tó bá ti sọ ọmọ sábà tètè gbọ́ àwọn kankan yé òní. ló fi borí ní ọ̀nà táwọn gbà táwọn èèyàn gbà lónìí ni. so àwọn ní arísìkí tí ẹ bá wá pé àlìjínù ọ̀nà kan tó nìyẹn nínú àpèjúwe afẹ́ nínú ọ̀nà tí ò mọ́ tí wọ́n ń pe àlìjínù ló kọ rẹ̀ tí ń jẹ́ kálíjọ́ mìíràn sì ń bẹ láyé tó wá yọjú at least mo ti rí èèyàn méjì ó kéré tán tó kálùjọ̀nù kálùjọ̀nù ti wà bá ní face to face tí mo gbọ́ lẹ́nu wọn mo sì tún rí ẹni tó jẹ́ pé kò tí ẹ̀ kálùjọ̀nù àjọ̀nù lọ sí lábàdì ni òǹgàgàn kọ́ ló pé ó sì ń wá àlùjọ̀nù báyìí àjọ̀nù náà ti wò kódà JSS junior secondary school láwa ń jọ́nà lọ́hùn ọmọ kíláàsì wa sí ojú ọmọ fúlàní ṣùgbọ́n lọ́wọ́ ìjọ kó kó palára kan ìpalára tó kó bá òjò yíwọ́ sábìjọ̀mí yẹn kó bá níbi ọ̀rọ̀ tá a ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan nípa òkùnkùn òru àparí prẹ́pù nínú gbóòsì nílé kí wá wà àparí prẹ́pù nílọlé nìkan bí aago mọ́kànlá mọ́kànlá àbọ̀ lórí àparí prẹ́pù láago mẹ́wàá yóò tún ṣe fàájì pẹ̀lú àwọn àtàwà ló sẹ́ẹ̀lì kó tó máa wá gba ojúgbó lọlé wọn tó ti pàdé àlìjànú wọn. so èèyàn tó wá pẹ àlìjànú sálìjànú wá dé tó sọ wípé mo ti dé èmi nìyí tó bá jẹ́ ní bàbá kan tó sọ̀rọ̀ yẹn òun ò mọ̀ pálíjànú ó wà ọlọ́run kan náà bàbá òun ẹlòmíín mọ̀ pé yóò wà ló ju pé wọ́n ti sọ fẹ́ lómi pé yóò wà. bàbá tí ń sọ̀rọ̀ yẹn lójú mi gangan òsì kéré ńgbà náà wọ́n ní wọn ò sọ fáwọn àwọn mọ́kàn ní o ọlọ́run ò ní káwọn ti yí lórí o àwọn mọ́kàn ní o wọ́n ní báwọn ti rí lọ́dọ̀ àwọn náà ní tó dúró táwọn ò rí ibi tó parí sí ọkọ̀ dá ilé nínú yàrá náà àwọn òrókùn yẹn àwọn sì rẹ́sẹ̀ méjì di pàlàpàlàpà nílẹ̀ làwọn bá yíra sàpà àti táwọn ń ké àtọ́pọ̀ ẹni àwọn ni ó kéwó yí lórí kéèsè súnà tánà bí mọ́ wá sallallahu alaihi wasallam èyàn máa kélé yíwà lùjánà ni ibi tí ibi tí wọ́n ti máa bọ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà onígbóyá pálíjọ̀ ní sáńpẹ̀ kíkú ní fi dẹ́lò mí lóhùn àwọn tí ń dá lóhùn tí wọ́n ń yọjú yẹn nípa àwọn ìka mọ́ tẹ́ bá rí àlùjànnú láwòrán rẹ̀ gangan ó dá àwọn mọ̀láìkà ńkọ́ ànáìsọ̀rọ̀ sọ̀là jùbìlì ló yọ sí kì í sàlùjànnú bọ̀tọ̀ ó yọ sí ní yíyọ tí ó jẹ́ ìyíyọ ìmọ̀ nínú pápá ànábì sí gbọ̀délé sallallahu ta'ala sallam lọ́kùnrin tó jẹ́dẹ̀ ọlọ́run tó jákin tó lákin onídàfẹ́rí ní zẹ̀mìlì ó gbọ̀n jìnnìjìnnì ọkọjá náà yẹ sallallahu ta'ala alaihi wa sallam tẹ́yìn ká bá ń pe àlùjànnú náà tí ẹ bá ti kó nǹkan ti kọ́kọ́ gbé nǹkan kan nì tẹ́lẹ̀ kò léwu sáǹdì ẹ̀ tó bá yọjú àwọn ọdẹ táwọn bá wọn pàdé nù bó láwọn ti Yorùbá ẹ̀rẹ́ mi máa ń sábà gbé wá sórí rédíò ńgbà mi bí ẹ máa sọ rírí yín ẹ mọ̀ ọ́n àmọ́ bí wọ́n lè rè pé kílẹ̀ yìí náà gbé nì tẹ́lẹ̀ kẹ́ tó bá wọ̀ yájà torí pàwọn náà ti di di bí ọ̀nkù àbáboro àlùjẹ̀nu pẹ̀lú pẹ̀lú àwọn náà ti gbé mi tẹ́lẹ̀ wọn ò tẹ́ kojú so tí ẹ bá wá pè wọ́n torí kóun fẹ́ lówó kò lè lówó àtọ́lọ̀ mọ́kádà pé yóò lówó tẹ́lẹ̀ àmọ́ yóò wà ní àkọọ́lẹ̀ wípé ó pè nǹkan kan ó sì béèrè nǹkan tí ò dágbára ẹ̀ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ kọ́dọ̀ ọlọ́ọ̀bá ló yẹ kó ti béèrè torí pé àlámọ̀rí yẹn kàfíyà eh, tó ní kọ̀tọ́ ìsìlá láà yíkùlábù fi hà àzọ ìrọ̀ a gbọ́dọ̀ pé ẹlòmíì sí a gbọ́dọ̀ pé ẹlòmíì sí. bákan náà làwọn olùmọ̀ sọ pé wàá máa kọ́ọ̀nù hùn na mọ̀tàkìdí na tàṣírọ̀ nínú hùn fi kọ̀tọ́ ìhàjá fìhín kàmá tàfàálù jahiliyyatu al-arab wà sòfíyà tó dùhàl وينادونه ويستجدون بهم فهذا من المنكرات dídì sọ́kàn tí wọ́n tó wá dì sọ́kàn wípé àwọn wòlíì wọ́n máa ń lapa níbi ká máa dárúkọ wọn tí wọ́n sì gbọ́ bùkátà wa gẹ́gẹ́ báwọn jahiliyatul arab àwọn aláìmọ̀kan olójú dúdú inú ìran lárúbáwá ti máa ń ṣe kẹ́ ẹ lè mọ̀ wípé kì í sáwùjọ bí nìkan àwọn olójúdú nùnú ìrànlọ́báwá àwọn náà wọ́n máa wọ́n máa ṣerú ẹbọ tá a wí wàsòfí yàtò lè johal àtàwọn aláìmọ̀kànmọ̀kàn oní súfí yùnàdúnà wọ̀yẹ̀sànjìdúnà bí i wọ́n máa pè wọ́n pé ẹ ṣàánú wa ẹ ràn wá lọ́wọ́ ẹ gbà wá kódà báwọn ti pè bá ń bẹ láyé lónìí wọn wà tó jẹ́ pé ilé tí wọn làwọn jókòó ni wọ́n ń dá akọ ẹni tí wọ́n ń pè yẹn ọ̀sìdẹ̀bọ̀ wò tó bá jẹ́ pé wọ́n tún wá lọ bá wọn nílé wọn tó jẹ́ pé nǹkan tó wá ń pè wọ́n fún tí wọ́n lọ ságbà nígbà mi bá wọn fún kì í tó wá ń ṣe ń tágbára ọmọ èèyàn ká ọtún fi tẹ́bọ̀ mínẹ́lì mùsàrà nínú nǹkan tọ́nà ọ̀bá kọ̀ ni فمن اعتقد أن لغير الله من نبي أو ولي أو روح أو غير ذلك في قصد قربة ناقضة حاجة تأثيرا أن يوضب على جسوكا wípé ẹ̀dá kan kì í sọ lọ́hùn bóyá ànábì kan náà ànábì ọlọ́hùn bóyá mọ̀lẹ́kà kan náà mọ̀lẹ́kà ọlọ́hùn bóyá ẹni eré kan náà àwọn ẹni eré ọwọ́ àdùn sọ́kàn pé tí n dá ọkọ̀ yóò làpá lórí ẹ̀ má kojú ìwà fún yín ní pé ẹnì kan gbé fọ́tò ẹni tó gbà wípé tóun bá ti ń wo fọ́tò rẹ̀ tó ọlọ́run ní pé o kìí ṣe bàbá yẹn ní pé bàbá tí ń bẹ ní fọ́tò kan ni bàbá yìí pé o ṣùgbọ́n ó ti gbà pé wíwò tí mò ń wo bàbá yìí níwájú mi tí mo fi ń pe ọlọ́run àbí ọ̀gbọ̀dọ̀ mọ́gbà ó ní àmì ó ní àpẹẹrẹ tí wọ́n ti gbé fọ́tò yẹn síwájú yẹn gbogbo fọ́tò tẹ̀ ń láwùjọ yẹn ó lámì ó sì lájọ ọ̀nà táwọn èèyàn ti tilẹ̀ torí ìpìlẹ̀ ẹbọ náà nìyẹn tẹ́lẹ̀ kó tó di pé ìsìláàmù ó kárí ayé ìpìlẹ̀ ẹbọ náà ní àwòrán ère ẹwọ báwọn yẹn bẹ ère dúdú wá padà sáwùjọ nìyí ère ó tún ti padà sáwùjọ wa níbi àtàjà èrè táwọn èèyàn gbẹ́ tí wọ́n gbẹ́ káàkiri tí wọ́n rì mọ́ oríta mo tún lè láìpẹ́ yìí ààrẹ ni tí ń lo bí ọgbọ̀n ṣẹ́jú ààrẹ ni tí ń lo bí wákàtí kan tó ní mo bàbí kan tó bàbí kan kọjá mo wá ń padà bọ̀ àwọn èèyàn wọ́n sì dúró tèrè wọ́n sì wò báyìí wákàtí kan wákàtí kan àrò ẹnìkan sì ń sọ wípé èrè tí ẹni náà pé kí òun ọlọ́run ló mílíọ̀nù tó parí ẹ̀ fifteen million là ó náà wà láti wọ́n ṣàyẹ̀lá. ẹ wo ni ọmọ ádámà tí ó lé tó lé là sàánú ọmọ ẹ̀wù yọmọ adáhùn tó lè là á sì gbẹ́ ìrè tó yẹ tí ò ní jẹ tí ò ní mu tí ẹ bá fi tí ò ní dání ló. nǹkan méjì tó jọ ní bẹ́ẹ̀ nìyẹn o àwọn èèyàn wá rí bí lọ́mọ́ wọ́n bá ń wo èrè báyìí.

mo máa ń rí nínú ìlú tá a wà tí bá tó fi lọ sẹ́kọ̀ọ́ àdúgbò tí mo máa dé sí ọ̀kan tó wà ń bẹ ojúbọ náà wọn kọ sí ojúbọ èsì onífìrẹ ní ìfìrẹ nítorí lérè tá a bá ń lọ sí mọ́sídìí bá ìbẹ̀ lágbà kọjá kò sígbà tí kọjá náà fún ìlú tójú mi ní lọ bẹ̀ láti ojúbọ èsù èsù náà wọn kọ sí ẹ fi mọ̀ pé sùlẹ̀ ń bọ kìí sì jẹ́ kó ti parẹ́ o wọ́n ń tọ́lá sùkò tí wọ́n ń bọ́ ojúbọ ìtù níbi tí ìsìláàmù hàn dédé lónìí láyé àwọn tẹ́ bá mẹ́jọ náà bá fẹ́ bọ́ mùsùlùmí ló pọ̀ jù nù wọn mùsùlùmí tí wọ́n pera èmi náà ń sábà fún mi pé wọ́n mùsùlùmí o ṣùgbọ́n tí wọ́n pera wọn látọ̀rẹ́ tó jọba àtàwọn òjòyè àwọn tẹ́ bá tó pọ̀ jù ń bẹ̀ àwọn náà lẹ́yìn tí ń orúkú tán bí sínú Islam. nígbà tí ẹ̀wọ̀n fi lélẹ̀ tó di gbàjàgbọ̀n tó lọ síbi ojúbọ èsì yẹn tí ń pè é ṣé kìí ṣe kó di ìjàkan sọ́kàn pé yóò jẹ́ ìnira tí ó lọ ṣé kìí ṣe kó di ìjàkan sọ́kàn pé yóò jẹ́ àǹfààní tó ń rí bẹ́ẹ̀ àjọ kan yẹn dandan là ń pè lẹ́bọ̀. èèyàn lè bá bẹ́ẹ̀ ọlọ́run ní gbogbo ẹni yòówù ní sọ́tò nìta ẹ̀wọ̀ àyà méjì láti àyà forty eight. inna Allaha láyé gúfìrò ayíṣọ́ kàbí. dájúdájú. ọlọ́run kì yóò bá dá torí pé nígbà téèyàn kan sọ pé sẹ́yìn lẹ́ẹ̀dájọ́ ni àwa kọ̀ à sọ wípé ẹni tí ó sọ wípé yorùbá agbọ́yẹ àárín ẹ̀yẹ ẹni tí ó dájọ́ náà là ń sọ wípé ó sọ wípé ẹ gbọ́n tó wí kò ní forí ẹni tó bá nǹkan pọ̀ mọ́ èèyàn kan lọ sójú bọ̀ yìí ó lọ bọ́ padà ó ní alhaji lòun ó tún wá wọ masjid ó ní allah Akbar ọlọ́run bá ló tóbi jù làákàyò sí rárá láì sí ìsọ pé ọ̀rọ̀ ẹ̀ torí pé Allahu Akbar ọlọ́run wa jù níbi gbogbo àlámọ̀ rí ó bẹ̀rẹ̀ pé tí n bá ní bùkátà sáré ti kì í kí n béèrè lọ́wọ́ rẹ̀ tí n bá ń wọ́ kí n béèrè lọ́wọ́ rẹ̀ tí n bá gbogbo ẹ̀ ló wà lábẹ́ Allahu Akbar òun wá lọ òun wá ń wá pò ó wá lọ ló sì jáde ó wá lọ sọ́dọ̀ ipò tó tún ti wà ń bẹ̀ èsì ló tún lọ bá pé kọ́ májò bọ́ lọ́wọ́ òun torí ó ní bùkátà kan tán ń bá tí wọ́n ń gbé lọ sọ́dọ̀ ìsù yẹn ǹjẹ́ fi mọ̀ wípé ó tóbi nígbàyà àwọn ọjọ́ náà lọ oníkẹ́ ẹbẹnu ẹ̀ tẹ́lù kí ẹ sọ fún ọpẹ́ kò dámọ̀ kankan kí ló fà tí wọ́n fi gángọ̀ tí wọ́n sọ pé àbúkọ́ àbá rẹ̀yìn àná sallallahu alaihi wasallam torí pé ó mẹ́nu ń ba àwọn òòṣà yẹn àdúkọ́ọ̀lì òun sì làmọ́lẹ̀ ó ní mọ́ mẹ́nu bò ta wọn mọ́ ìdí ń dùn wọn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run sì rán nàbì sallallahu alaihi wasallam ó sì fàlùkùrán kalẹ̀ láti pẹ́ bọ́rẹ́ láyé ni wáàsí ìmísí ìpẹ́bọrẹ́ ní tọ́lọ́run ní sáà nàbì fún sọlọ́lọ́run ta sọ́lá lórí sọ àlùkùrán kalẹ̀ ló sì gbà nàbì dìde ẹ ẹ má da nǹkan kan ní pọ̀ mọ́ àlọ́ ẹ̀sìn ọlọ́run ọba nìkan ọmọ ènìyàn wá ń wá gbàlà ó ń wá àánú ó ń wá pò ó dé kò tán ó ń wá lékún ó ń wá gbéga ó wá ń pè kankan lẹ́yìn ọlọ́run wọ́n rì mọ́lẹ̀ wọ́n so kọ́ wọ́n fọ́ mu wọ́n da sódò wọ́n fẹ́ sátẹ́gùn wọ́n gbẹ̀mí wọ́n fẹ́ jẹ̀wẹ̀ gbogbo ẹ̀lẹ́lẹ́wọ̀ kan kọ ní táwọn olùjọ́kùn ó láwọn ọmọ ẹ̀jẹ̀ kọjá là online open open dawa open day dawa ọlọ́run ti gbà síláàmù o fóun ti kú bá o ṣé wàá ń sọ tó náwó pẹ̀lú àwọn ẹlẹ́bọ wọ́n fẹ́ lè mọ̀ fọwọ́ bò lẹ́nu ní town hall mo ṣe lẹ́kṣọ̀ ọjọ́ mẹ́ta ọjọ́ kìíní ọjọ́ kejì afẹ́gbà jésù sọ̀rí mọ̀mú lọ òun ló organize lẹ́kṣọ̀ yẹn ó fún sheikh alimi ní wàásù ọjọ́ mẹ́ta àkọ́kọ́ kí ní jẹ́ sunna kí sì ní jẹ́ dídíà sheikh alimi ní kí n lọ sí lẹ́kṣọ̀ yẹn ọjọ́ mẹ́ta ẹlẹ́ẹ̀kejì tí ó tún tẹ̀lé lẹ́lẹ́bọ̀ yẹn wá kí sáré ògbómọ̀ṣọ́ tó ti gbà sílám tó ló ń gbà sílám ó sì tún ń pe náníwá àti náà torí ó ń gbẹ́ wà kaná nínú bá nínú bá ọlọ́mọrí tẹ́rán ẹwà tọ̀ wá àti ọjọ́ kẹta àti ẹ̀nà èmi náà tún lọ láì mà pẹ́rù tó náwó mi ní ọgbẹ́ sóòpù wa ó lẹ́wọ̀ àwọn òjìnà láìpẹ́ ìjẹjá máa bá wà sí lọ nínú bá kété sílẹ̀sì o ìgbà ọlọ́mọrí idán níwàásí ibẹ̀ ló ń sọ wípé báwọn dánwò nì báwọn dánwò nì báwọn ti mú jẹ̀bi báwọn ti ẹ̀jẹ̀ gángan tó tọmọ ádámù. mo sọ̀rọ̀ ẹ̀rí náà ó ní ìgbà tó ń wá gbàsílám tó ń wá yusufi tóun wá dùn pé òun di mùsùlùmí gidi tóun wá di kú sí àwọn adúpẹ́ fọlọ́run. wọ́n pé ẹnìkan ibẹ̀ ló tó wá hámà sùfíyà pé ẹnìkan tó bá sọ̀rọ̀ sùfí láì ga ẹ má jẹ́ kó ń gbọ́ bẹ́ẹ̀ni kan bá nílànà ìlànà gúúsí ó rí bákan kò gbọ́dọ̀ jẹ́ lọ tó fi sọ̀rọ̀ ìgbọ́dọ̀ kó lógún mọ̀sán tó fi sọ̀rọ̀ ní tó fa èso àtàyàn yẹn nù ibi tọrọ ti torí pé à ń jẹrẹ rẹ pé tó kó sábà tẹ lọ àmọ́ nígbà tó fi sọ̀rọ̀ yẹn ó di túláàsì láti jáde sí kàlẹ́jì tó lágbára ni. níkù yẹ èmi àti dókítà lájọ gbélé yẹn rí dókítà Jamiu tó jókòó yìí mo wá sùn jọ kan ọjọ́ lẹ́yìn látàlẹ̀ ọjọ́ alẹ́ ibà yìí rọrùn kù wọ́n wá ń ṣe mọ̀lúdì nẹ́bì lẹ́nìkan wá ń sọ wípé nìyá wọn àtànábì Ibrahim ẹgbẹ́ ni wọ́n ó ní ẹnu ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé bí original àti duplicate ó ní ìyànníbà ànábì Ibrahim ò jùlọ sòfíà mo á bí léèrè nígbà tó sásìkò béèrè mo sì fi ọ́nà tó bá ní béèrè kó fi orúkọ lẹ̀ mo ní sòfíà láṣákà wípé téèyàn bá kúrò nínú ẹbọ tó bọ́ sínú sòfíà tí wọ́n ń pè ní sòfíà àti practice wọn láwùjọ yìí sófin ó bọ́ ní ó jábọ́ lórí kan lórí ọ̀pẹ ó bọ́ kàn dànù Eh, yorùbá tún sọ pé eh, wọ́n máa ń sọ bí kíní eh, ẹranko ìjúmèrè yẹn mo gbàgbé wọ́n ti máa ń pa lóòwe pé kíní kan bì kíní kan tó bẹ́ síbì kan ìgbìjà rẹ̀ tó kẹ̀ kan tó bẹ́ inú àgbàlá ó tún kẹ̀ kan tó o bá bọ́ lọ́wọ́ wọn tó o bọ́ sínú súnà nàbì sọlọ́lọ́ ọ̀dọ̀ sálàm làdó gbà. mo ní ìbéèrè ọ̀kan níbi mọ̀ bóyá àwọn náà mọ kò fíyà mo ní àwọn tẹ́ ń ròyìn tó ń gbé gẹ́gẹ́gẹ́ tó ń pọ́nlé yìí alukurani kẹrin tọ́lọ́wọ́ fún anabi sallallahu ta'ala ya ó kú yẹnu báyìí àwọn gan mo á fún lápẹjú ẹyọ kan ikú wọn gbà pé kéèyàn ka alukur'an láti bẹ̀rẹ̀ dé parí tí mo ti gbé lọ́wọ́ yìí one kótótóka two kótótóka three kọ́wáta ní six thousand six hundred and sixty six kó ka àsọ̀lá tó ní fáwọn ẹ̀yọ̀ kan ó ti gbé ó ti ju alukur'an yẹn lọ gbé kóyìn ẹ̀ka alukur'an tán níbẹ̀rẹ̀ dé parí ní six thousand six hundred and sixty six times ọba ní rọ́ọ̀ ni mo pa onírọ́ lè mi pa pé kò sẹ́ni tó kọ bẹ́ẹ̀ bó ti sọ bẹ́ẹ̀ báyìí àwọn èèyàn pariwo ní torí èèyàn pọ̀ ní wáyé torí àwọn tí ń gbọ́ wà sí àtàwọn tó kí wọ́n ti mọ ilé yìí tẹ́lẹ̀ ọ̀rẹ́dì pé ó wà lákọọ́lẹ̀ mo ní subhanallah mo sì kó tírà bíi mẹ́jọ ó wà lórí tébù mi nínú ilé lọ́jọ́ náà lọ́hùn tí mò ń kọ nǹkan kan kódà mo ti fi bí ẹ̀ jáde mo ń kọ́ kankan lórí sofia mo padà sí nínú tìrì mo ní ìṣẹ̀ṣẹ̀ ní máa wá tẹ́lá kiri pé gbogbo fi sí o tí n bá gbé ọ̀kadà go community yìí kàn wá síbi tí wọ́n ti sọ fún ọ ni tó bá dáa tẹ́lẹ̀ wáyé ìṣòro kankan mọ́ mo ní ẹ̀ mọ́ sofia bẹ́ẹ̀ sọ ẹ̀sìn mọ́ dájú sọ àti tẹ́ ẹ ìlànà sọ́lọ̀ ìlànà ní sọ̀rọ̀ lọ́wọ́ ìlọ́fà àìgbàgbọ́ yóò yẹ inú ṣokùnfà nìdá òhun wàlé fi ń já àdùbìyì kí wọ́n máa pè wọ́n kí wọ́n máa wá lọ́rùn lọ́wọ́ tí ẹ̀ bá ti wá dàbí ọkàn bẹ́ẹ̀ sí ara ànábì kan náà àwọn ànábì ọlọ́run àbí màlẹ́kà abẹ́ni eré kan pé ó lè síbànújẹ́ lọ tá a bá pè táwa máa pe ànábì ìbéèrè mo fẹ́ bí yìí mùsùlùmí ò lóye pé ànábì sallallahu ta'ala wa sallam wọ́n máa sin lọ́hùn níbàámu sí ní ànábì sọ ni ìdí akẹ́kọ̀ọ́gbọ́yé nìyẹn o mùsùlùmí òdodo kì í pe ànábì kò sẹ́nìkan tó pè lójú ayé ẹ̀ tó jẹ́ ní ọlọ́run sallallahu ta'ala alaihi wa àfi tí wọ́n bá pè fún béèrè ya Rasulullah ìwò ojú sí ọlọ́run ǹjẹ́ tí nǹkan bá rí báyìí báwo ló ti yẹ kó rí ǹjẹ́ tí nǹkan bá ṣe báyìí báwo láti ṣe pípè fún béèrè àmọ́ pípè ní kọ̀rọ̀ yàrá àbí lójúkorojú tó tá a bá ti dáàkọ̀ ẹ̀ àti bọ́nù nira mùsùlùmí òdodo tó ẹni tó bá di bẹ́ẹ̀ sọ́kàn tó ń ṣe mùsùlùmí òdodo ó wà lábẹ́ ayé àtàǹkà yìí ìpè ọlọ́run náà ò ní forújẹ nìkan tó bá dá àyàn pọ̀ mọ́hùn tó bá dá nǹkan kan ní pọ̀ mọ́hùn kódà kó jẹ́ ànẹ́bì kó jẹ́ mọ̀láìkà kó jẹ́ nìkan náà ẹni rí àbí ẹ bá ń ka jálẹ̀. ṣùgbọ́n ṣùgbọ́n ọlọ́run ṣàforíjì ẹ̀ṣẹ̀ mìíràn tí èyí ṣe bọ́. yàtọ̀ sí èyí. yàtọ̀ sẹ́bọ̀ yìí. fún ẹnikẹ́ni tí ó bá fẹ́. fẹ́ni tó bá fẹ́ ẹ̀ṣẹ̀ mìíràn náà sì tóbi tó jẹ́ ìyá ẹ̀ṣẹ̀ tó jẹ́ kàdùsì kàdùsì ẹ̀ṣẹ̀ àmọ́ kò sí èyí tó sẹ́bọ̀ nù gbogbo ẹ̀ ìpànìyàn ẹ̀ṣẹ̀ ni zina ẹ̀ṣẹ̀ ni olè ẹ̀ṣẹ̀ ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí èké ẹ̀ṣẹ̀ ńlá ni àwọn kàbìtì kàbìtì ẹ̀ṣẹ̀ ni tó bá wá jẹ́ pé yẹn ṣẹ̀ṣẹ̀ yẹn tí ò ní ẹbọ rárá tí ò fa nǹkan kan ní ìpọ̀mọ́ lọ́hùn rárá kò tó kò dé mápá kò dé mọ́rùn kò dé sọ́kàn pé tí n bá pè é mo gbọ́dọ̀ là ní nǹkan kan tí èsì àlọ́ kò mọ́lẹ̀ kò sẹ́ lásìkẹ́ fọwọ́ sọ ẹ̀ fọwọ́ bàtẹ́ rẹ̀ ọlọ́run ni mo lè forí ẹ̀ṣẹ̀ ní ìdí òbá tó yòó bí o tí ì bá tẹ̀lé yìí mo lè forí ẹ̀gbìn ẹni tí n bá fẹ́ nínú tí ó ráyè kan náà ẹ̀gbọ́n káyà tó tẹ̀lé one round fifteen kọ́ni. dájúdájú dájúdájú ọlọ́run kì yóò ṣe àforíjì nípa kí a bá wa ẹgbẹ́. inú gbogbo àlùkò rántí bẹ láyé tọ́lọ́kọ̀ kalẹ̀ fáwọn ẹni tọ́lọ́lọ́sọ̀ aláàlẹ́bí bá eléyìí torí náà kẹ̀sí kuran ti yíwò lẹ́bí mọ̀ pé bó ti wọ náà kuran gbẹ̀gbẹ̀ là ń sọ kí wọ́n lẹ́sẹ̀ tẹ́lẹ̀ bí ń sọ mọ́nà wọn bá wí ẹ̀dá àbùkí ló fẹ̀ nígbà táwọn mú kankan wọn láti mú family house táàsì ní mítìn kan tá à ń ṣe tó jẹ́ pé outcome rẹ̀ là ń gbé jáde tó jẹ́ pé ọlọ́run ọba wúrà náà bí wílà ń sọ nígbà táwọn ẹni sí wà láyé sọlọ́lọ́wọ́ sàálà rẹ̀ sọ́nà nígbà náà wí ni pé ọlọ́run ọba mi wí nígbà tó lọ́wọ́ rán jìbìrì sáà nàbí sallallahu alaihi wasallam ó ní kúlì huwa Allahu sọ fún wọn ló bá sọ fún wa kúlì ya ayyuhal kafirun sọ fún wọn wípé ẹ̀yin kèfèrí o la a'budu ma ní ti dẹ́yìn sí òdòrí kò jọra wọn kí tó ní a'udu bi rabbil falaq sọ fún wọn wípé mo wá sọ mo wá sáàdì sọ́dọ̀ ọlọ́run ọba ọba tí ó ní àfẹ̀mọ́jú tó ní kọ̀ǹtúrò rẹ̀ kò fi kankan ti sọ́dọ̀ ara rẹ̀ àwọn sọ̀hábà tí wọ́n sì bọ̀yé fún ọ̀fin kankan sì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam níbi ìsọ́ àbóríire mo sọ̀rọ̀ kan jó oníta àbágbàgbé èèyàn kan sọ fún mi pé ẹ mọ̀ ń gbádùn ìwọ wá sọ fún ọ pé ọlá rẹ̀ náà ni ẹ̀ẹ́dì mọ̀ gbọ́dọ̀ yẹn lẹ́bọ̀ bó ṣe kúrẹ́ tó lórí àná yẹn àwọn olùmọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ti tàfírò la ilaha illallah wọ́n ní gbólóhùn kan tó fúyẹ́ lórí ahọ́n tó sì rìnlẹ̀ ju gbogbo nǹkan lọ lórí òṣùwọ̀n ọjọ́ gbẹdọ̀ lẹ́kẹ̀ẹ́ àmọ́ ni. ẹni tí ó gbà sílámù lónìí tí ó sọ fún yín pé la ilaha illallah conveniently tí ó sì rí wí dáadáa bó ṣe fúyẹ́ tó lórí ahọ́n yẹn anabi musa alayhisalaam ọlọ́run ọba mi fún mi ní kankan tí mo fi rántí rẹ ọlọ́run bá sọ pé máa tẹra máa la ilaha illallah máa sọ gbólóhùn la ilaha illallah ó ní kullu bani adam yaquluna yaquluna ó ní gbogbo àwọn adáwà ní sọ ìdàbí ń sọ òun fẹ́ nǹkan tó special ànábì ọlọ́run ànábì musa alayhisalaam ó tún wá gbọ́ yé sí lọ́jọ́ náà nígbà tí ọlọ́run sọ pé à ọ̀hún mọ̀ wípé la ilaha illallah kọ sórí wárákà kan orí síìtì kan tá a wá gbé lórí scale lẹ́yìn náà àwọn àti gbogbo ayé àti ìsinbẹ̀ nínú ẹ̀sìn ìsáàgbé lórí scale kejì ọmọ pé wárákọ̀ yẹn ó lọlẹ̀ gbogbo ayé àti ìsinbẹ̀ nínú ẹ̀ ó sì lè pé yóò sì lé fún èwo ló tóbi jù sí èso lé fún àbí tó lọlẹ̀ ọjọ́ náà láìláìlá tó yí àdébìbò sáfì alẹ́ sọ́dà sọ̀tàn lọ́lọ́wọ́ bá fi mọ̀ wípé òun ní forí jẹ nìkan tó pa nǹkan kan pọ̀ mọ́ wọn náà àhúnù ni rọ́bìnà sọ fún wọn wípé mo wá sọ sọ́dọ̀ ọba ẹlẹ́dàá ọmọ ènìyàn wọ́n pé ànábìrì o sallallahu ta'ala alaihi wa sallam ẹni ọlọ́run kankan pé ànábìrì yóò sọ pé lọ́lá ànábì lọ́lá ànábì nígbà tẹ́lẹ̀ ń tẹ̀sẹ̀ jáde wọ́n ní a ah, ìlú ti dàrú ayé ti dàrú wọ́n ní lọ́lá ànábì òun kọ́ mọ́ wọ́n lánàbí òlọ́lá mọ́ rárá ó lọ́lá àmẹ́nìkan kan ò sọ bẹ́ẹ̀ rí wọn bá sẹ́wọ̀n tó yẹ kí wọ́n mú ẹnìkan wá tó sọ bẹ́ẹ̀ láti ọjà bàbá tó yọ̀ǹda ọlọ́run sára rẹ̀ tó jókòó sílé rẹ̀ tó wá sọ pé lọ́lá ànábì àbí tó jókòó síwájú ànábì sọlọ́lá ọ̀dà ọ̀sánà tó wá sọ pé lọ́lá ànábì imam tó yẹ ẹbí wọn ìmáàmù ju kíìpù lọ nígbà pàtàkì ìmáàmù ju kíìpù ọ̀dùpá ìmáàmù kò yé èmi lónìí tó ẹwọ́n dẹ̀ wà tá a bá pe kíìpù ká tó pe ìmáàmù síbẹ̀síbẹ̀ náà ẹ bá bá wọn pè bẹ́ẹ̀ pé bàbá ìmáàmù ẹ bá ẹ fi hàn wá ẹnìkan tó wà nílé ẹ̀ àbí tó wà níjókòó ànábì sallallahu ta'ala sallam tó wà sọ pé lọ́la yín yóò bá di wọ́n mi wọ̀ àwọ̀ ṣe wá ń hun wọ́n sì gbà kó lọ́lá ó ní ana sayyidu waladi ádámà wàlàfà èmi la ṣáájú gbọ́ ọmọ ádámà kì í sèyàn rìn ọlọ́run ló ṣe níbẹ̀ ó sọ nípa àdé àdéhùn ẹgbẹ́ lánàá ní ìyá bá àdé sọlọ́lọ́ ọ̀gá rẹ̀ sọ́là kò sáànà bí ibi ìmọ̀ lẹ́yìn mi sọ́lọ́ ó tún gbé dìde lánàá ní ìyá bá àdé òun náà sì tún lasájú ọmọ ádámà láyé àtọ́lọ́lọ́kẹ̀ àmà ó o ó o ó o ó o ẹ̀ wọ́n yẹn wá fi ń pè ìyàtọ̀ ní nǹkan yẹn wọ́n ibi ń pè wọ́n ibi ń bẹ̀. sallallahu ta'ala alaihi wa sallam ó ti wá jẹ́ pé kan yẹn gbé fún sallallahu ta'ala wa sallam wọ́n gbà táwọn ṣéwù lọ́lá wọ́n gbà tí wọ́n nípò wọ́n gbà tí wọ́n lápọ́nlé ọwọ́ àfi ń pè wọ́n wọ́n fi ń bẹ̀ wọ́n lójú ayé wọn àti lẹ́yìn ikú wọn millions àti billions èèyàn ó sì dìtọ́ fi nǹkan tá kì í sọ̀rọ̀ kan tí ò tí ò tó ohun ẹ̀ sílẹ̀ mọ́ ó fẹ́ẹ̀ mọ́ ti di ilé kan tá tí tí tí wọ́n ṣàfẹ́kọ̀ rẹ̀ tí rẹ̀ ò tẹ̀lẹ̀. tọ́ nínú àwọn nǹkan wọ̀nyí àwọn olùmọ̀ sọ wípé ẹni tó bá dàbí sọ́kàn bẹ́ẹ̀ fàkọ̀dọ̀wọ́kọ̀ àfi wáàdì jáhàdí ń pàtó inú ọ̀gbun anù lọ́wọ́ àwọn tó léwu fọ́wọ́ àná àṣáfà àfúnfọ́ra sí mìíràn sàáyìn ó sì wà létí bèbè iná ó jábọ́ inú ẹ̀ lókù ó wà létí bèbè iná ó wà lórí afárá iná kókó inú ẹ̀ lóko ilá insha Allah àbítọ́lọ̀ bá la ròyìn bẹ́ẹ̀. wọ́n ní ilé tí bàbá dé ní ilé ọlá ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó dì mọ́ sáà àmọ́ bàlẹ́ àwọn bàbá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń lọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ń lè kan lọ̀rọ̀ ilé tí bàbá dé ó di ilé ọlá torí kí ni bàbá ní pín ọlá ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó dìmọ̀ láì kéwú wọ́n bá ti wọ́ bẹ̀rẹ̀ bàbá délé tẹ̀yìn rí ilé wọn kódà wọ́n ṣẹbọ bẹ̀ wọ́n fẹ́ ṣẹbọ níbi kan dáná bí ti sinmi Abdullahi ọmọ ibn Umar radiyallahu ta'ala anhu ó mo rò bóyá òun ni ọ ń pèyàn sí àkíyèsí wọ́n tún láyé ànábì Musa alayhisalam wọ́n tún fẹ́ ṣe ẹbọ wọ́n tún fẹ́ ṣe ẹbọ níbi kan nígbà tí wọ́n kọjá lọ́dọ̀ àwọn tí ń bọ màálù wọ́n ní báwa náà wá nǹkan kan táàmù táàmù dìíká táàmù pè tí nira bá dé lẹ́yìn ìgbà tán ti là nínú omi lẹ́yìn níbi tọ́lọ̀ ti là wọ́n ní ìdí àìlà náà ní kọ́sìlà rọ̀ ìbá wa yẹn nígbà tí parí lọ ìdí àìlà náà áléhà kàmọ́ndà wọn áléhà àwa náà fọ́lọ̀ nǹkan àwọn eléyìí ń sì gbé bèrè sínú wọ́n ṣe kankan bíi màálù bí àwòrán màálù bíi bèbí wọ́n bá gbọ́ fèrè sínú ọba ń fọ́n ní bá ń dún bí mọ̀tún ní bá ń dún bọ̀ bọ̀ wọ́n ní ah, ah. àà àwọn ilé ìmọ̀ gẹ́ẹ̀tì ọpọlọ máa dáma wọ́n ti là nínú òkun nílì títí ìlà ọ̀nà parẹ́ sí o wọ́n ní báwa wọ́lọ̀ nǹkan bíi tàwọn ẹni yìí irú ẹ̀ náà àwọn èèyàn fẹ́ ṣe bí ọlọ́run ní òsàn nábì dẹni tí wọ́n mọ̀ bọ̀ sallallahu ta'ala alaihi wa sallam ọlọ́run ní òsàn wọn dẹni tí wọ́n ní òsàn dẹni tí wọ́n mọ̀ bọ̀ wọ́n bọ́ lójú ayé wọ́n àti bọ́ lẹ́yìn ẹ̀ torí pé ó ní níṣẹ́ tọ́lọ́run bá fi rán bàbá wa sọ pé ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó dìmọ̀ wọ́n gbọ́dọ̀ kéwú mẹ́ kò dìmọ̀ automatically wọ́n tún ní bàbá wa tẹ́wò wọ́n máa ń dákọ̀ wọn wọ́n tàbí dákọ̀ bàbá wa tẹ́wò kìlé kan tẹ́wò ọlọ́ọ̀lá bàbá wa tẹ́wò bàràmà kábọ̀ láwọn kábí gbàdó wà ọ̀la ìtàlá yóò sì máa ṣe ó wà lá ìlà ìlà ìlà mo ń bọ̀ abẹ́ ayá kálíwọ̀n ṣe fi yà wà láàtàlá yóò sì máa tẹ́ ẹ dákun ẹ bá mi wá ìdájọ́ fún irú ìbúra bẹ́ẹ̀ bàbá àwọn báyìí séwù lágbájá báyìí káfọ́ láwọn ká fi gbàdúrà wà láìtàlá yóò sì máa tẹ́ ṣé kákan ti pè wọ́n àdúrà ti gbà ẹ wá ayà ìtàn fẹ́ bá mi kà yìí àwa sì mú àwọn ọmọ israẹlà la òkun kọjá. ọlá tọ́lọ̀ ń ṣe àtìkẹ́ tọ́lọ̀ ń ṣe fún àwọn bàmí Israel kódà ọkàn mi kẹsẹ̀ lọ síbi kan pé ní àmú lọ́ọ̀yìn alal Israel, alal ala israel asọ̀bẹ̀ ala israel ìkẹ́ ọlọ́run lórí ìbàní israel o lè dúró fún kíra pé lílù ìdí sáànà bí ọlọ́run ti dé bẹ́ẹ̀ ní rẹpẹtẹ rẹpẹtẹ ní kìí sọ láti àbí títẹ́ ayé fún wọn pẹ̀lú kẹ pẹ̀lú kẹta yé lẹ́yìn tẹ bá wo yáábá ní ìsọ̀rọ̀ ìlú náà òun gan kẹ́ mọ́ yọ ayé àwọn òbítọ́lọ̀ ti dá akọ yá bá ní ìsọ̀rọ̀ yìí yálà wọ́n fẹ́ kí wọ́n lọ ni wọ́n fẹ́ rán wọn létí oore ni kẹ́ẹ̀kan yọ ayé àwọn jáde kẹ́ẹ̀sì jẹ́ otóbíra ibi tó pọ̀ jẹ́ náà Al-Qur'an Karim ibi tọ́lọ̀ ti dá ọkọ̀ àwọn bàmí Isra'il àfi bí ìgbà tó jẹ́ pé wọn nìkan lè dá síbẹ̀ síbẹ̀ ńkọ́ wọn tapọ̀ lọ́wọ́ ọ̀kan nú ẹ̀nì náà lójú ànábì ọlọ́run gẹ̀gàn lẹ́yìn ìsànkà ìdílé tọ́lọ̀ wọn agbẹjáde náà Al-Qur'an ti fi rán sí mínísọ̀ kalẹ̀ fún ànábì sọ̀lọ́lọ́ náà. wọ́n sì wá ka àwọn ènìyàn kan. kí ni ìbẹ̀rẹ̀ àyà. àwa sì mú àwọn ìran ìsírayílà la òkun kọjá. a mú wọn la òkun kọjá kàǹkẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó lágbára ìpọ́njú tọ́lọ̀ ń sọ dìrọ̀ ìdẹ̀rùn àti fọkànbalẹ̀ tí ò yẹ kí èèyàn gbàgbé ọlọ́run mọ́ lẹ́yìn ìgbà náà ní ìṣẹ̀lẹ̀ abẹ́ka ìṣẹ̀lẹ̀ a mú wọn la òkun kọjá lójú wọn ní fèrèwọ́ náà àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀jẹ̀ parun àwọn sì ti kọjá sókè lọ́hùn wọ́n rí títóbi ọlọ́run kó tó di pé fìrì àwọn parun omi ti là sí méjì tí ó sì jọ omi mọ́ tó dàbí òkè ọlọ́run sọ́nà ayàtàn ọ ní bí òkè sọ̀rọ̀ pé omi ńlá sí méjì kọ́ mọ́ wá tẹ́lẹ́lẹ́lẹ́ lápá bí kọ́ mọ́ tẹ́lẹ́lẹ́lẹ́ lápá bí a sì mọ́ wò pé àmì ìyanu ńlá ni ọlọ́run ròyìn ẹ̀pẹ́ kàtọ́dì làbí omi lápá bí àti lápá bí ó wá dàbí òkè ó dúró sí gidi kò jọ mi mọ́ ọlọ́run bá pé kò lórí omi Egypt náà ni o Egypt fẹ́ pé tẹ́ bá lówó ní ìfẹ́ gbàgbífà ẹ lọ ẹ lọ wo omi tá sọ kíákíá bẹ́ẹ̀ ni ọwọ́ ni ẹ̀rìn ní orí ilẹ̀ ọwọ́ sì rí lẹ̀lẹ̀ tẹ́sẹ̀ kùn mi rárá tó ti jó sí méjì wọn láìrọ̀ la hawla wala quwwata illa billah ká má fọ̀rọ̀ gùn. wọ́n ti wá kan àwọn ènìyàn kan. wọ́n wá kọjá tán fìràwọ́nà wọbẹ̀ ó parun tán wọ́n wá ń lọ wọ́n kà àwọn èèyàn kan. tí wọ́n kúnlẹ̀ sí àwọn òrìṣà wọn ní bíbọ. táwọn ń wo orin mọ́ òṣìṣà ní ojú méjèèjì tí wọ́n mú lọ́lọ́run wọ́n sọ pé wọ́n sọ wípé ìrẹ̀ Musa bí ọlọ́run sọ fún wa jẹ́ ìyá ìlànà àálì àtàǹkàmá láhùn àálì ha ṣe fún wa. bí ọlọ́run sọ fún wa jẹ́ ìyá ọlọ́run ẹ máa gbọ́n kan bí ọlọ́run fún wa. gẹ́gẹ́ bí àwọn náà ti ní àwọn ọlọ́run. rọ ọlọ́run fún wa wọ́n sọ fún sọ́dọ̀ alágbẹ̀dẹ bá wa rọ ọlọ́run torí àwọn tí wọ́n bá yẹ kí wọ́n sòsà wọ́n rọ kí wọ́n sì wọ́n ṣe èrè màálù àwọn agbẹ́fèrè sínú ẹ̀ tí ń dún bọ̀ tẹ́tàn bá fọ́n báyìí màálù ló ti dáhùn wọ́n wá àpìkéèsì ẹ̀ èdè àìlànà ẹ́ ìlàáhá kàmẹ́là ohun àlè ẹ̀kà tó wájú Musa sọ wípé ẹgbẹ́ ìsìta náà bí Musa fún wọn dájúdájú aláìmọ̀ ẹ̀jẹ̀ aláìmọ̀ ọmọ tàjàlú ah, ẹ sì wà ní òpin ẹ sì wà nú òpè náà. dájúdájú. dájúdájú. àwọn tí wọ́n ń gbé dání yìí yóò di ohun píparẹ́. kò ní lẹ́yìn. yóò kòkó. kò ní lẹ́yìn ẹsẹ̀ tó wájú. òun tó bá sọ wípé. tó bá sọ fún wọn wípé. ní a lè wá ọlọ́run mìíràn fún yín. kílẹ̀ wa ń dùn mí kí ni ńlá yìí kí n tún bá yín rọ ọlọ́run lẹ́yìn àlọ́ ọ̀tẹ́ ti rí tẹ́ rẹ̀ tán nígbà tí ó jẹ́ pé ni ti fún tó kẹyìn àwọn ẹ̀dá tó kù lọ. Tẹ́gbọ́n kan. Tó kẹyìn lórí ilẹ̀ ayé. Tòní yìí náà yàtọ̀ sí pé yàtọ̀ sígbà tí yàtọ̀ sígbà ayé àdàbí nìyà yàtọ̀ sígbà tárí kúrán sọ kalẹ̀. Ẹ wo Israẹláì lónìí náà láyé. Ẹ wo development ayé. Ẹ wo pàtí wọn kó. Ẹ wo orí ayé. Síbẹ̀síbẹ̀, wọ́n ń ja ọlọ́run lógun àtẹ̀sìn ọlọ́run àwọn tó wá mú àwọn alágàta ìtí wọ́n máa ń wídò nínú ni pé ààrùnlá ìṣùfà ààrùnà ìdánlọ àwọn kan sọ pé àwọn táwọn alágàta wọn àwọn gbà pé rẹ̀ sọ lọ́wọ́ àmọ́ láì fi wọ́n ṣe èèyàn olóró àwọn ọlọ́run yìí ní kéde tọ̀pọ̀lọpọ̀ máa ń kéde lónìí láyé ẹ mọ̀ bọ́lá ẹ̀ ti tẹ̀sí ṣe nígbà tí wọ́n sọ kọ́rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ bá ti ń gbọ́rọ̀ lẹ́nu nìkan tí ń sọ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn ó ń sọ̀rọ̀ ìfẹ́ni ọlọ́run ẹ má ṣe ìrìndìn pa ẹ̀ mo fẹ́ bá ọ sọ̀rọ̀ kan kì í sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ kí wá ni tọ́lọ̀ ń sọ pé wà máa fara tó lè jìnnà wà ní ìsà ìlà lè àbùdùn òun dá yín fún kankan nídùúkẹ́ wá sí láyé lọ ọwọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ tiẹ̀ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn kò sọ̀rọ̀ mọ́ nìyẹn tí ò bá ti tẹ́sìn mọ́ abẹ́ ìpẹ̀ ló pé wájú òkè ìpẹ̀ lọ kí la fẹ́ mú láyé kálà káráyé lò ká tún wá báyọ̀ nu ọlọ́run bá pàdé lọ́gbọ̀nà sí àmà orí pa ẹ̀sìn ni sábà bí ẹlẹ́sìn ká tó kan ìyọnu ọlọ́run látara ẹ̀sìn lákọ̀ọ́kọ́ sí àwọn èèyàn kan lónìí wọ́n láwọn ìṣẹ̀rú tabaru ya nabi muhammad sallallahu alaihi wa sallam afa pe wa salatu wa salam ala abdi wa rasuli ọlọ́run kọ́ bá sàlẹ̀ fún ìjẹ́ ìjẹ́ àti ìjẹ́ fún anabi muhammad sallallahu alaihi wa sallam ẹrú tani ẹrú allah ojútẹ dání ojútẹ allah bẹ́ẹ̀ náà sì làwa náà sáájọ́ ọmọ lẹ́yìn rẹ̀ àwọn èèyàn kan ní òde náà wá ní àwọn èyí ti ẹrú ẹrú ọmọ Ísírẹ́lì kọ́ o wọ́n ẹrú ọmọ lárúbáwá kọ́lá wí o ẹrú Allah ẹlẹ́dàá wọ́n sì dìnnà yẹn wọ́n lọ́lọ́ ọmọ jẹ wọ́n lọ́lọ́ ọmọ jẹ ẹ bá bá ń wáyà kan lẹ̀ ǹjẹ́ sọ́dọ̀tọ̀ alẹ́ mìíràn kọ́ láti bí bóyá eighteen ẹ bá ń wo eighteen àbí nineteen ẹ̀ẹ́ tàbí mọ́ ìdá ẹrú tá a wá ń wí yìí tí kéèyàn jẹ́rú ọlọ́run òun àti ẹrú tí wọ́n mú ní Syria àbí Iraki tí bákan náà ni àbẹ̀rú tí wọ́n mú lamẹ́ríkà téèyàn ti lè dìnnà ìkóhun ìṣẹ̀rú ọlọ́run ẹ̀dá ọlọ́run ní àwọn ìṣẹ̀dá ọlọ́run ọlọ́run dá ọ o sì ló ìṣẹ̀rú ọlọ́run wàláìlà ó ti tako làákàyè ọ̀kan nu ẹlẹ́ẹ̀kejì wọ́n wá sọ pé what is your job what is your occupation yóò ní I am a civil servant ìyẹn rọrùn lórí ahọ́n ẹrú ìjọba ni I want to know the meaning of servant nínú àti ìtumọ̀ civil lọ́dọ̀ yìí tẹ̀ kàwé yóò wà bold dáadáa yóò sì lè kọ́lẹ̀ ní pé I am a civil servant I am not a politician I am a civil servant kó tu ní yorùbá ó sì lè ṣèjọba kíjọba lù ọ̀rá tí wọ́n máa lọ́yàn láti ní nàìjíríà ni àlò àlòparẹ́ tí mo sọ tàwọn kan yóò ní mo fẹ́ lè mọ́ bílíìfù tí wọ́n gbé mọ́ rí arúgbó wọ́n sì wá tẹ́kù wọ́n á tẹ́kù wọ́n á tẹ́pa sí Abacha baraki lábùjá pé àgbẹ̀tọ̀ wa báà bá sì gbà á ní fi báràkì ilẹ̀ wọ́n á sọ pé àwọn ex sójà ni wọ́n wọ́n rí pẹ́sàn gbà ṣé a lè gbà síjọba lóyìn lálò ráàfì láì ní jèrè ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí kí ẹ sì mọ̀ dènà ẹ̀kọ́ oúnjẹ ru ọlọ́run tó pèsè àlùjọ́nà kalẹ̀ tó fúnni lẹ́nìí ó fún wa lómi ara ó fún wa lẹ́jẹ̀ ó fún wa lójú wallahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an àyá Al-Qur'an ni ọlọ́run ni mo sì mú yín jáde nínú ìyá yín kankan wá sọ yín ìmọ̀tẹ́ ẹ̀mọ̀ lẹ́bí ń jẹ lẹ́bí ń mu lẹ́bí ń dipò mú lẹ́bí ń lọ lẹ́bí ń bọ̀ nígbà kékeré nígbà tó ń gbé yín lọ́wọ́ tí wọ́n bá gbé yín kalẹ̀ bó sì gbé adìẹ ẹ̀yìn ọjẹ bó sì gbé ewúrẹ́ ẹ̀ ń kó sẹ́nu wọ́n ń tètè nígbà yín lọ́wọ́ ni pé mọ́jẹ mọ́jẹ mọ́jọ jẹ ẹgbàá lẹ́nu ẹ̀ ọlọ́run náà nímọ̀ kankan ọpọlọ yẹn wá ń dáàdì kan ẹ wá fi gbógun tọlọ́run ẹlẹ́yìn fẹ́rú ẹ̀ mọ́ la hawla wala quwwata illa billah èèyàn gbọ́dọ̀ tún rò kó tó ní sẹ́kọ̀ńtọ̀ ọ̀rọ̀ tí ò rújú

so ẹ máa gbé alukuran lọ́wọ́ bẹ́ẹ̀ bá sì fẹ́ wò lórí fóònù pé sẹ́yìn tí ń tú yẹn ó ṣe déédéé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ òní kọ́lá alukuran sọ̀kalẹ̀ o ó ti lé ní one thousand four hundred and thirty one ó ti lé tóró fi ń sọ̀kalẹ̀ pẹ̀lú fún ọdún ìtànkà yìí ẹ wá wo tó sọ̀kalẹ̀ náà àwọn wàkọ́dà ti yahudu wà nàfọ́rọ́ àwọn yahudi àti nàfọ́rọ́ sọ pé àwa ni ọmọ ọlọ́run àtàyànfẹ́ rẹ̀ jùlọ ẹ máa wá gbọ́n tó tẹ̀lé wípé sọ fún wọn fàlìmọ̀ yóò á gíbùkú bídúnú bìkún wípé ẹ̀ṣẹ̀ nígbà náà tó fi ń jẹ yín níyà ẹ̀ṣẹ̀ tó ń tọ́ yàwó nítorí àwọn ẹ̀ṣẹ̀ yín ẹ̀ṣẹ̀ ríṣẹ́ ẹ̀ṣẹ̀ ríṣẹ́ ìkan ṣe wọ́n tẹ́bi fi ń pa yín láwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ká lọ ọkọ̀ ṣe lásìdẹ́ǹtì tẹ́bi kú kókè làbá yín ní títí náà tútù àti bá pípọ̀ tútù sí tí jẹ́ ẹ̀dọ̀jẹ̀dọ̀ fi ń dààmú yín kí làdánwò ayé ṣe ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn ọmọ èèyàn ọmọ ádámà dáàbò ọmọ ẹ̀ títí ó fún ní free education ó parí second school ọlọ́run lóyìnbó kò tí parí lóyìnbó wọ́n ti polówó sí ó gbé nàìjíríà báyìí wọ́n ní kó lọ fọ́rẹ́ ọmọ èèyàn pàǹpà ọmọ ọmọ tiẹ̀ kò jẹ́ kí nìra ó jọ́dọ̀ ẹ̀ ọmọ èèyàn tó yé torí pé ó wà nípò ó ń sọ fún wọn wípé said this is my candidate accept me òun ò fẹ́ gbọ́n kankan ẹ fi sẹ̀síbì kan ìyẹn gbọ́dọ̀ jẹ́ ọmọ ọlọ́run òun ò sì ríṣẹ́ ọmọ ọlọ́run wọ́n lè ní skul wọ́n ìfẹ́lẹ̀ ọmọ ọlọ́run kò rí sọ́ọ̀bù gbà àtàyànfẹ́ ọmọ ọlọ́run ó sì kì kò sí kùsàn àlùkùránì ń béèrè o mo sì ti ka jáde tó ma ti tàbí rẹ̀ fún yín ó lè fáyé mọ yóò àdìbò fún kò tọ́ka ẹ̀ máa tọ́yàwó kò tọ́ka la ní í láyé èyí ṣe nígbà náà tí ó fi ń jẹ yín níyà nítorí ẹ̀ṣẹ̀ yín bẹ́ẹ̀ kọ́ nítorí ẹ̀ṣẹ̀ yín ènìyàn lẹ́ẹ̀ṣẹ̀ nínú ẹni tí ó dá nínú àwọn tọ́lọ̀ dá ẹ̀dá kan náà ẹ̀dá ọlọ́ọ̀lẹ́yìn náà ẹ̀yìn sọ mẹ́ẹ̀ tàbáyàn bẹ̀rẹ̀ ẹ tẹ̀síwájú. ó ń ṣe àforíjì fún ẹni tí ó bá fẹ́. ọlọ́run àmọ́ àforíjì ẹni tó wù ú wáyọ̀ hàn bí mo máa ń rí ìyájà àti máa jẹ ẹni tó fẹ́ níyà kí ẹ pé torí fẹ́ nìkan jọ mọ̀ torí kò bí wọn ti bí. ó ń bi kálukú léèrè ẹlẹ́sàn lọ́lọ́run tí ń fi tí sì ń tọ́ tí fi ń hàn tí ń fàjù lọ́rùn sí gbogbo ẹni tó bá tọ́kó ẹgbẹ́ tó bá fẹ́ sẹ̀sọ̀ fún yóò sẹ̀sọ̀ fún ẹni tó hùwà kákẹ́ tí ọlọ́run fẹ́ tẹ yóò fi kẹ́ ńlọ́pàá tó jẹ́ pé láyé lónìí láyé tá a wà tá à ń lò yìí ọlọ́run pẹ̀lẹ́ ní arahman lórúkọ ọlọ́run ọba tí máa kẹ́yìn bó ṣe wù tí wọ́n ti kéde áyà iná ẹ fi tẹ̀lé orúkọ tọ́lọ́run máa ń jẹ nínú attribute of Allah arahman wà ń bẹ̀ the benefit òun máa kẹ́yìn bó bá ṣe wù òun mo lè kẹ́ mo lè kẹ́ ẹrú mi nítorí pé ó sìn mí ọ̀rẹ́ mi ni olùsìn mi ni kí n fi fẹ̀sán fún un mo sì lè kẹ́ torí pé mo tẹ́lẹ̀ kẹ́ ẹ̀jẹ̀ fún un láì ìforí kanlẹ̀ kan fọ́lọ́run rí bí kì í bá ṣe bẹ́ẹ̀ múmi ní dáko káfìrí dáko wọ́n jọ kéré mi òjò òjò síbẹ̀ ni olóòsà aládò alákata títí aláyàkókò nà títí òdọ́lọ̀ mọ̀ tí ń gbógun tọ́lọ́ àtẹ̀sẹ̀ ẹ̀ òjò rọ̀ oná gbèjò ẹ wá sọ fún mi pé pa ọlọ́run bọ̀ ká kí òjò má kàn sínú ilé ẹ̀ gbogbo ke tó gbé síta kọ́ mi mọ́ bọ̀ bẹ́ẹ̀ kẹ́nìkan sọ fún mi pé pa ọlọ́run ká kò sí onílàáfà ìtàn òní sọ bẹ́ẹ̀ ọlọ́run sì lè tẹ́lẹ̀ torí pé fà á lónìí má yòrè ìlọ́lọ́run ẹbí máa ń sẹ́ àṣeyẹ̀wò lọ́lọ́run yorùbá náà ti tutù ọtí tú eléyìí ó wá ń kẹ́ni tó sìn àtẹni tí ó sìn ó ní mò ń jẹ ẹni tí mo fẹ́ níyà mò ń kẹ́ni tí mo fẹ́ ẹ̀dá kan náà ẹ̀dá ọlọ́run ni ara máa ń ni mú mi ní tuntun lọ́wọ́ ebi a máa pa ẹnìkan òsì ẹnìkan débi tiẹ̀ pátá náà ní gbogbo àwọn àtàjọ pé kò sí kò sínú àwọn àtàwàrà yìí tàjọ ọmọlẹ́yìn ẹ̀ débi pátá náà ní sọlọ́lọ́rù tààrà lọ́sọ̀rọ̀ o aṣáájú ayé àtẹ aṣáájú ẹ̀dá láyé àtọ̀run àwọn àwọn ẹ̀rí kan wà tó yege tí ò sí tí ò sí èméjì kankan bẹ̀ nínú ẹ̀ ni pé oúnjẹ ẹjọ́ mẹ́ta that is nine times nine times kò tẹ̀léra wọn tánàbí kò láyé kò tẹ̀léra wọn tánàbí kò láyé ẹ̀rí tó yege ni èéfín kì í sábà rú nílé òjíṣẹ́ ọlọ́run ẹ̀rí tó yege ni àdàpẹ́ pé wọ́n ì dáná àwọn kan wà lẹ́yìn ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ń ṣubú lórí sọ́lá wọ́n sòkúta mọ́nú kódà nínú àṣà lárúbáwá ni láti dàjà ìlíyà ebi ń pa wọ́n gbà náà tẹ́lá àwọn lárúbáwá tí wọ́n jẹni tí wọ́n jẹni ọlọ́run nígbà tí ìsìlámù dé àwọn kankan àwọn tírèènì kan àwọn tírèènì kan wà tó ti bá wọn tó ti dẹ̀jẹ̀ wọn wọ́n máa ń sọ fún àwọn dé ìṣèlú kìíní láwùjọ wa tẹ̀gẹ́bì níbi àwọn tí èsè mùsùlùmí àwọn náà mùsùlùmí àwọn tí èyí kan wà láti rè sí tí ninety percent mùsùlùmí mùsùlùmí ò ní ìyẹn mélòó ní ṣe kìámù lẹ́yìn nínú wa ó ní bíkọ́ọ̀sì péyìn láti ti sàn láti tóbi láfẹ̀mọ́jú láti wá sí mọ́sí nígbà tí wọ́n bá pe àdán ó ní bíkọ́ọ̀sì fún ká tó wá sọ̀tọ̀ láti òru ẹ wá jẹ́ kẹ́nìkan tí èsè mùsùlùmí gbẹ̀sìlámù lónìí kí wọ́n á sọ fún pé tàájúdù wà ó ti se kọjá tàájúrù tẹ́ ìwú yẹn tẹ́lẹ̀ ẹ wá sọ fún wípé àwẹ̀ wà ní monday àti thursday ó ti gbà àwẹ̀ thirty forty tẹ́lẹ̀ tí ò jẹ sàárì ẹ́ ná àbí sàkà àìsèwọ̀n ìṣẹ́ yóò dà fún yín ẹ wá sọ fún pé ayọ̀ sàkà òbí ẹ̀ bá lówó à ẹ wọ́jọ́ tí fi sọ̀dá mẹ́wàá bọ̀ èwo lẹ́wọ́ bẹ́ẹ̀ sọ́nù ìsìláàmù tí wàá bà lérú ó ti rìsíìfù sí ìkọjá bẹ́ẹ̀ òun ló ṣẹlẹ̀ báwọn lárúbá wá wọ́n náwọn sí àwọn pọ́lísì kan nígbà tí ìsìláàmù dé ó kàn fẹ́ wẹ́pọ̀ ara wọn ni nínú ẹ̀ ó ní àlìkárà ìwà ọrẹ mò ń ka kìtáàbù kan àròhìnkùn màtún kìtáàbù sírọ̀ ni mo wá ń ka nǹkan kan wípé lágbáwá kan lásìkò lẹ́pìrì atlantic period àbí lásìkò ìjà ìlú àtòlúlú ó para fún mi ẹ dákun tẹ́ ẹ mọ́ra fún mi àbẹ́ mọ́ra fún mi ó para fún mi fàlejò kò sì nira fún mi méjì ó para fún mi fún àlejò kò sì nira fún mi méjì nígbà tí mo ka sílà débẹ̀ mo pàdé ìrònú mi ó jìnà lárúbáwá kan yàtọ̀ sí ti john ó pa wúdà fáwà márùn-ún wúdà tẹ́ ń tí máa dàbí màlúù asàbẹ̀wẹ̀ ló kó mọ́ ní ló ní kan pa wúdà kan ẹ dákun ẹ sọ bá àwọn márùn ọmọ nàìjíríà àlejò kan lójú ọmọ nàìjíríà tó jọrẹ rẹ àwa já kẹ́kọ̀ọ́ ló bá ní káka lọ sóko aago kan la gbéra lóru aago bíi mẹ́ta àbọ̀ sí mẹ́rin tóbi tó bọ̀ ńlá kó lóko lórí kò fún síbi tí ò sí náà kò síbi tí ò sí security lọ́dọ̀ tiwọn àwọn tó wà lóko lálẹ́ lóhùn náà ta dóko wọn pa wúdà kan wọ́n sì fi ráìsì sí wọ́n sì fi ẹran bí súyà láàrin wákàtí kan àbọ̀ gbogbo nílé ẹran yẹn wọ́n ní wọ́n ń fa ẹran ya lọ́tún lósì pé ẹ jẹun ẹ jẹun ẹ jẹun ń tá a jẹ kò tó kóńgò kan o kò tó dìríkà kan làwọn àwòfin wò náà ẹwọ ẹran tí ó ṣòfò àwọn méjì ló wà lóko káàtì àwọn sọ pé fi tó kúlẹ̀ fáwọn tó wà lóko ẹwọ ẹran tí ó ṣòfò ẹwọ gba hajj ó ti bá wọn bàbá wọn lára mu tẹ́lẹ̀ kí wọ́n tó bí àwọn ọmọ sínú Islam ẹ wò gba Ramadan ẹ wò gba hajj ẹ wò àlebí àwọn tó ti ṣáájú nìyí èèyàn páàkì tírélà yúgọ́ọ̀tì ló wà ń bẹ̀ wọ́n páàkì tírélà eh, yúgọ́ọ̀tì yúgọ́ọ̀tì ẹ̀yọ̀ kan tó rẹ pé ẹlẹ́jẹ́ ẹlẹ́mú lónìí tẹ́bí mọ́ta yín mọ́rọ̀lá ibi tó láǹfààní láàdé èèyàn páàkì tẹ́là tẹ́là òdìdì kan tó gùn délẹ̀ yẹn ráìsì ló wà níbẹ̀ wọ́n hà tán èèyàn páàkì tẹ́là bọ́tù wọ́tà kò sí nǹkan tí wọ́n páàkì kalẹ̀ ẹ́ adìẹ láhùlẹ̀ wà láfún ọ̀tá ìlànà nínú owó ọlọ́ọ̀dáta láì fi owó níyàn wúlẹ̀ owó ọlọ́ọ̀dáta bí ẹ bá sì wà níbi tí wọ́n ti fẹ́ yàn wọ́n jẹ fówó bí kẹ́ mọ́ sanwó lé bí kẹ́ fẹ́ yàn wọ́n jẹ níbi owó kan tí wọ́n bá pa júdà ẹ lè mọ̀ fáwọn tí mọ̀ náwó bẹ́ẹ̀ ní báyìí jà wọ́n. inú ẹni tó sòrò yàn jẹ jù láyé lára wa nù ẹ wá jó lówó nǹkan ìwà náà bí ìgbà tó ń bí ìgbà tí yóò bá wọn sọ pé èèyàn fẹ́ tó tó bá ní tán kẹ́mọ́ bọ̀rọ̀ gùn àtikáyà délẹ̀ náà náà. ti ọlọ́run ní ìjọba sánmà àti ilẹ̀. ọlọ́run ló ní sánmà àti ilẹ̀. àti ohun àti gbogbo tí ń láàrin méjèèjì. ọjọ́ rẹ̀ ti ní ipò padà. ọjọ́ rẹ̀ ní gbogbo ẹnìkọ̀ọ̀kan wọ́n padà sí. torí náà níbi ọlọ́run ní òun ò bí ní lọ́pìn èmi náà abẹ́ mẹ́nuba àyà kan bá padà wá síbẹ̀ lọ́jọ́ mi ìlú ìlà ìtàhálà nínú sóràtù ọ̀rọ̀ kan lásọ débẹ̀ abẹ́ lọ sóràtù Maryam lọ́jọ́ náà àtúpadà débẹ̀ lónìí náà tòye nígbà tá à ń sọ̀rọ̀ kàràmọ́ kàràmọ́ yìí ti dán pé ọlọ́run ti àánú èèyàn ó kẹ fún kankan àbógbújẹ fún kankan kì í ṣe dán lọ́dọ̀ àwọn tọ́lọ́run tẹ́lẹ̀ fún tọ́jẹ́ ní ọlọ́run ọ̀dọ̀ àwọn tó jẹ́ kèfèrí ló ti máa ń jẹ́ idán àmì ìdílé nígbà tó bá yá mi rí láì tààlà ká pé للظلم آلهة Èmi yóò mú àwọn ọlọ́run mìíràn lẹ́yìn rẹ̀. Ǹjẹ́ wọn àmọ́ ọlọ́run mi ò sì lẹ́yìn àbá òkú jẹ́lẹ̀ dàbí? Ǹjẹ́ wọn àmọ́ ọlọ́run bá mi ò sì rí? tí ìpàdígbé wọn kò lè ṣe àǹfààní fún mi. ń yìí rí rahman òdòdó. bí ọlọ́run àjọkẹ́ ayé bá fẹ́ jẹ mí níyà. tọ́lọ́run bá àjọkẹ́ ayé bá fẹ́ ní mi lára tí wọn ò lè dìgbẹ́ yẹn àti pé wọn kò lè gbà mí sílẹ̀. wọn kò lè gbà mí lẹ̀ àwọn táwọn èèyàn ń pè nù sọ́ọ̀tù yàtìn àbí nù sọ́ọ̀tù yàtìn ìbọn yẹn. iyùn rídìn rahman obidoro tọ́lọ̀ bá fẹ́ jẹ mí yà ṣé wò lè gbà mí kò sáà nàbì kan tó lè gbà mí kò sínú ẹlẹ́ka kan tó lè gbà mí ìsìpẹ̀ tọ́lọ́run bá nàbà Muhammad sallallahu alaihi wasallam sẹ́mà pé sípẹ̀ nu ó yàtọ̀ sí gbàlà ìsìpẹ̀ ó yàtọ̀ sí gbàlà kò sí lọ́wọ́ ànádì sallallahu alaihi wasallam ní òbí ìsìpẹ̀ ọlọ́run wá ní ìsìpẹ̀ yẹn náà tí n bá ti sọ pé kó sì pẹ̀ mí ó dìgbà tí n bá sọ pé kó sì pẹ̀ lẹ́yìn ìgbà tó wá sí pẹ̀ ó dìgbà tí n bá gbà pẹ̀ ọlọ́run sì gbàpẹ́ rẹ̀ àdéhùn ilé ìtura ẹ̀rí ẹ̀sìn ti wà nígbà náà ọwọ́ aláwọn tó sì pẹ̀ ọlọ́run kọjá kí mi àtẹ̀yìn jẹ́ tọ́nu wọn kí sí gbogbo ẹ̀dá o sàgbélé yẹn rọ̀ sí gbàlà láì bí pé ànábì sóràtù yasin oníyẹn àyà twenty three tẹ́mi wa tẹ́mi tí mo èmi tí mo wá gbàgbọ́ yé bẹ́ẹ̀ ni wà máa pe nǹkan mí lẹ́yìn ọlọ́run tó yẹ pé tá à ń pè ń kò lè lágbára àti lànà tọ́lọ̀ bá fẹ́ múnira wa wàlá yunkidun fún òdílé ṣe kí ni fún òdílé gbàmí sílẹ̀ fàyínà díkìrọ̀ máa ń lẹ́sàmì ń ṣáà nìyí náà fún kí ẹ máa wá pe nǹkan tó jẹ́ pé kò sáǹfààní níbi pípẹ́ wàlàdàpò zoro kò sí àǹfààní kan àbí kò sí nira kan tó lè sì lọ fún èèyàn min nàbí yìí yálà ẹ̀dá náà já nàbí ni wàwàlì àbójẹ́ wòlí ọlọ́run wọ̀gẹ́yẹ yìí àbí ó jẹ́ ọ̀nà míì táa lè gbà fi dárúkọ ẹ̀dá yẹn aláwájì lè dáàdì mínú lórí pé à ń wá kó jẹ́ pé òun ni ó sọ̀pláì wà ló ràn wá lọ́wọ́ lójú wa lẹ́yìn ìṣòro máa lọ ẹbọ ni ò pẹ̀lú ọlọ́run ìlà kọ́dọ̀rọ̀ aláàdáfún ìrọ̀ ìrò kò sẹ́nìkan aláàdáfún tó lè dáàbò bò ní yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹni wala khayra illa khayru kò ní tó rí kankan tó lè wá báyìí àforídọ́lọ́wọ́ bá tẹ́rẹ́ àǹfààní ẹ̀sìn ọlọ́run a máa lu ẹni tó fẹ́ tá a mọ̀ àtẹ̀yìn tá a mọ̀ bó ṣe lu àwọn náà fáwọn kan táwa náà ló ń sábà bẹ́ àwọn èèyàn kan ṣùgbọ́n kò sí aburú kan tó séèyàn àbíkó jẹ́ kọ́dọ̀ ọlọ́run ló wá wà lára fẹ́rọ̀ ìlà fẹ́rọ̀ kò sì sí dáadáa kan tó dọ́dọ̀ wa àbíkó jẹ́ kọ́dọ̀ ọ̀bà ló ti wá a mọ̀ wá kí onísábàbí a mọ̀ kí wọn lọ́nà tí ò ní mẹ́bọ lọ́wọ́ à ní sọ pé ọpẹ́ lọpẹ́ lágbájá nígbà tí ọlọ́run sábàbí láti dáàbò bò wá àwọn ọlọ́run sábàbí fún wa láti róore a ní sọ wípé ọpẹ́ lọpẹ́ lágbájá torí pé níyẹn wá sọ bẹ́ẹ̀ ó ti fi sẹ́yìn sí tọ́dọ̀ lágbájá yẹn pé òun ló là mí kéésì tóun òun ló là mí kéésì òun òun ló kẹ́ mi kéésì tóun nínú ìmọ̀ tàfíì ẹ bá sọ pé òun ni lágbájá lọ́run fi kẹ́ mi alhamdulillah ẹsẹ̀ débi tawhid lágbájá lọ́run fi bòmí láti rí لأن الله بطرق الله بوا كما قال شيخ السعيد الخير رحمه الله أن قدر لأقدار الله بقدر أقول وقدر معها أسبابها أسي قدر سبب ما فالقدر قدر والسبب سبب kádàrá ó máa jẹ́ kádàrá sábàbí ó sì máa jẹ́ sábàbí àní gbé sábàbí àrífún lágbára káwá sọ di kádàrá pé à ọlá yín náà ni ọwọ́ yín náà láwa ẹ̀sí lọ́wọ́ ọlọ́run mọ́ pàlẹ́ àdùbìlà kúlù mọ́ tàbílọ́rún wà sábìlọ́ tààlà lọ́lákùn iná wọn lọ Thank you. أشهد أن لا إله إلا أنت أستغفرك